وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعداء قف ولغبة بوتي عن بيت الدين يسر هناني أتوقع orí afẹ́fẹ́ báyìí gbani akíkàbọ̀ kí a kábọ̀ ètò àdínà ìfòrò gbogbo alákí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ètò tòní inshallah yakunu muzdawajan bayna yani amrayn yani pé ọ̀rọ̀ méjì àtàtìyẹ́yìn méjì jẹ́ ọ̀rọ̀ pàtàkì méjì òun náà ni ètò tòní ní yóò bá lọ tẹ̀sítẹ́mi lọ alẹ́ àmọ́ kúntù àyè yìí tí mo ti ń bá bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wàá bá a lọ òun موضوع جديد متعلق بقضية الساعة بين نيورك تجارة تنمشي تلوك تي ونشلني لغلا باي ni orílẹ̀-èdè ayé so nínú láì tààlà bí ọlọ́run ṣe jẹ́ kó rọrùn láti rọra gé pípèpé ẹ̀rí àwọn tí a ń ṣẹ̀lẹ̀ ètò àdéhùn yóò fọ́rọ́ ọ̀rọ̀ nípa àtàsọ́wò náà ni à ń bá lọ tòmọ́dà ń ṣe àlàyé nípa àwọn nǹkan títà sọ́wọ́ tí wọ́n kó sínú tí o fi pé ah Islam lélẹ́ yìí nà báyìí tí mo dé òun náà ọ̀rọ̀ ìmọ̀ọ́ṣe tọ́rọ́bíyà èmi ti ń lọ èmi ti ń lọ táwọn èèyàn dẹ̀ ń ṣàlàyé ara wọn ó wà níbi pé ọ̀rọ̀ ibi ẹ̀rí làwọn wà wípé àwọn níta àwọn ọmọ àti bẹ́ẹ̀ ṣe máa ń sọ náà nìyẹn bẹ́ẹ̀ sẹ́nu kọ́rọ́nà àti àdìsí ṣé sọ́láṣí fati ń bẹ́nu àdìsí ànábì sallallahu alaihi wasallam tó ní kẹ́ máa ṣe ṣe bí sọ́láṣí ibrahim yàrá ànábì ní kẹ́ ṣe so dẹ́nlẹ́yìn náà tí ànábì sallallahu alaihi wasallam ń bẹ́nu àdìsí rẹ̀ pé òun tó ń bọ̀ wáyé òun wá ń fẹ́ ní sọ́láṣí fati tí ọmọ kí mustapha bá kiri so ẹ sì gbá ẹ sì ń lò ẹ sì ní kìtàbù àti súnà ni ẹ ń lò so gbúrú àwọn nǹkan yẹn náà ni afẹ́kẹ́ kíyèsí ẹ ń ṣàlàyé pé ẹ kò sẹ́nìkan nu yín tó sọ pé sọ́láṣí fati ó ju ìrun lọ náà la pílè fún yín o ẹ ẹ̀ sọ irú tó jẹ́ sáǹdì pẹ̀lú ẹni yẹn ẹ kẹ́lẹ́ sọ pé ẹni yìí àà ah, ah, kìí sara wa ẹni yìí àà ah, nǹkan kíkan ní sọ tó yẹ kẹ́ ṣàlàyé rẹ̀ kó clear torí ọ̀rọ̀ báwọn yẹn máa ń jáde bọ́ta láti ṣàlàyé ara ẹni ni tó bá kan náà mo tún sọ̀rọ̀ títí Ibrahim Niyas nínú tíra rẹ̀ àtìbíyàn albayan wa tìbíyàn fi tìjàniyà wa tìjàniyìn nítorí sọ nípa jáwàrátù kàmálì tó ń jáwàrátù kàmálì gbogbo àsàlátù ayé kò sí ìtótó mẹ́ẹ̀ kò sí tọ́lọ́lá tó ẹ̀sùn kankan pa rẹ̀ tó túmọ̀ sí pé n ti ń bẹnu tíra yẹn ẹ̀yin náà gbà á nù tó sòkúntòkún jawabukum ìdákẹ́yìn lérí àwọn nǹkan tí mò ń sọ yẹn ẹ̀ ń fèsì wà i'tirafukum ẹ̀yin náà sì ń jẹ́wọ́ pé ẹ̀ àgírí pẹ̀lú mi kẹ́ ẹ bá àgírí wà yìí la ẹ wá kẹ́ wá sọ̀rọ̀ lérí àwọn nǹkan tí mo sọ yẹn tó màá tún mọ bá ọ̀rọ̀ lọ lérí tarbiyya yẹn náà ni n tí tarbiyya yẹn máa ń yọrí sí sanba aláwọn ṣe tí wọ́n kiri mọ́lé tí wọ́n jáde tí wọ́n láwọn wọ kálúwà so tí wọ́n láwọn ní jáde wọn ní lọ́lẹ́ kírun ẹ̀rí tó kú bá kú wọn lọ́lẹ́ kírun sílà so wọ́n tilẹ̀kùn mọ́rí wọ́n láwọn ń sin ọlọ́wọ́n ọba wọn ní kírun jàmá òun ní lọ mọ́sálásí wọ́n láwọn ń sin ọlọ́wọ́n ọba gbúrú eléyìí nǹkan tó tako òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ni tóbi tí mo wá ń yọrí sí òun náà ni wahdatul wujud wahdatul wujud náà ni ń yọrí sí so wahdatul wujud yìí tí ẹni tí ò bá ní san orí ara rẹ̀ jẹ́ tó ikú náà jẹ́ ni tí ó ń ṣe tó ń ṣe tasawufu tó sì bá débi pé ó fi di pé ó ń ṣe tọ́rọ́bíyà kò ní jiyàn kan tí ń sọ yìí tó wáyé pé ń tó bẹ̀rù ọlọ́run ọba o tí wọn náà mọ̀ pé à ń ṣe kíní ìlú tọ́ tó wá tí ó ṣòdodo ní jẹ́ tàṣọ wù fà tí ń jẹ́ wáṣẹ́ tó lòjúdò ṣètò Islam tè ní ọ̀rọ̀ ṣìmọ̀ wọ̀lọ̀ ní mọ̀júmọ́ fàtàwà wọn mọ̀júmọ́ ẹlẹ́kejì fifty seven wọ́n sọ pé wà láwùlà anna ọ̀rọ̀ hábà ẹ̀sẹ̀ kọ́wùl wọ́n ti bá ṣe wọ́n pọ̀ gan táwọn ń sọ̀rọ̀ wádá tìlú jù lam yakun bina hajjatun ila bayani fasadu hadhihi al-aqwal àbátí máa sọ wà ida'u hadha ad-dalal àbátí máa ṣàlàyé àánú yìí ó túnbọ̀ sí pé sheikh islam tèmíya báwa náà ṣe ń kọ́ dákẹ́ fún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn tó ṣe pé wọ́n fẹ́ sọ irọ́ ju dúdú márùn èèyàn lọ́wọ́ wọ́n ń polongo irọ́ هذا هذا إنكار هذا المنكر àsáárí sí kẹfìrí ní mùsùlùmí yàtọ̀ ń sọ̀rọ̀ wahdatul wujud náà ni wọ́n ní káwọn kíyàn ó ṣàlàyé nǹkan tí àwọn èèyàn ń pè ní wahdatul wujud yìí kíyàn ó sì ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn á ah, wọn ni awwalu yani awla min inkari dinil yahudi wan nasara ó lágbára ju pé kíyàn máa takò ẹ̀sìn yahudi àti ẹ̀sìn nasara lọ ẹ̀sìn kristiani kò jáde bọ́ta kọ́ lọ́n takò wọn kíyàn ó takò tí ń bẹ láàrin àwa mùsùlùmí tí wọ́n ń ṣe wọ́n pè ní wahdatul wujud sheikh islam ní pé ah òun da ju kó tó lọ lé bá àwọn ẹlẹ́ àwọn míì lọ ẹ kọ́kọ́ yanjú tani ara yín náà ìyẹn ń jókòó mùsùlùmí tẹ bá sì wá wu àdìsọ́kàn rẹ̀ àdánwò náà àdìsọ́kàn ni àgbákan náà àdìsọ́kàn ni náà ni àdìsọ́kàn àwọn wahdatul wujud yìí àwọn tó ń ṣe sufi tó ń jẹ́ wahdatul wujud kí ń jẹ́ wahdatul wujud àkídà kan ni kúbọ̀rọ̀ táàkídà yẹn ìpín kan láti yọkù lára rẹ̀ nùkú oúnjẹ sófi tó ní irọ́ o ti yọkù nù tí èpé bóyá òun fi ń sọ pé káwọn mọ́ sọ wá lẹ́nu lórí rédíò tó kí wọ́n náà gbà pé kò sí jẹ́ wádà tó lójú ti kọ́kọ́ fúdì ní ibi ń jẹ́ sófi ó ti ń súnmọ́ eh, ìṣe kúmọ̀ tó ń jẹ́ wahdatul wujud wọn. so òun ni kí wọ́n sọ pé ọlọ́run ọba àti ẹ̀dá tó dá la farqa bayna al-khaliq wal makhluq tó irú wọn lẹ́ẹ̀mọ́ gbọ́ tó wọ́n máa ní la ilaha illallah máa ní la shay'an illallah ó ní kò sí nǹkan kan àfọlọ́run yẹn ni kí gbogbo nǹkan táwọn rí yányán ọlọ́run ni ọlọ́run ni kí ọlọ́run ni gbogbo nǹkan tí ń bẹ ọlọ́run làwọn rí ara rẹ̀ wọ́n ni wàyà àtẹ̀kìdó na anàlá àlà olùjúdò wàhídà wọ́n lọ́wọ́ nìkan tó so ní ń bẹ tó bíbẹ̀ tí wọ́n ń bẹ yẹn gbogbo nǹkan mí tẹ̀ ń rí wúwà gẹ́gẹ́ ọlọ́run náà ni ní àbáyọrí tẹ́lifí àwọn tí wọ́n ń ṣe wọn nù wọ́n ni pé bal hiya aynullah ní gbogbo nǹkan mi kúlù sọ́jú kí wọ́n máa ka àwọn àfa àwọn alkashani ìgbà tí ń sọ nínú sharh fususul hikam ní page one fifty two juz'u alákọ̀ọ́kọ́ ó ní kullu khalqin tara'ul uyun fa huwa aynul haqq ó ní gbogbo tójú bá ń rí láyé yìí ó ní aynul ó láàmẹ́ tí ojú rẹ̀ bá sì rí náà dáadáa tí wọ́n dí gàgà rẹ̀ ẹ̀rí tí wọ́n sì mú wọlé ṣe nǹkan náà máa ń sọ bẹ́ẹ̀ ó ní ò tí wọlé ò tí wọlé fẹ́ni tí ò bá ti wọlé yẹn wọ́n mọ̀ wá sọ pé àti ẹ̀dá lélẹ́yìí ike ọlọ́run ni yọ̀wọ̀n rí yàtọ̀ láàrin adẹ́dà àtẹ̀dá wọn ni irú ẹni yẹn mọ̀súrọ̀dì sórọ̀dì kọ̀lùkìyà ẹni yẹn wọ́n fi gàgá di lójú wọn tí fi wọn tí fi náà rẹ̀ sí gàgá tọ̀rọ̀ yìí Nàbùlúsí ara wọn àfọ́ oníṣubú tó lágbára ni òun náà ni al-khaliqu wal-makhluqu ithnani bal 'aynun wahida ó ní àtẹ̀dá àtẹnitọ́ dá nìyẹn ní pé ọlọ́run méjì ni wọ́n lóòótọ́ o àmọ́ ọ̀kan náà ni ọ̀kan náà ni irú ẹ̀ ni náà ni ọ̀rọ̀ tí ó gbẹnu wọn pé nígbà tí wọ́n yẹn ana man ahawa wa man ahawa ana nánú ruhani halalina jasadan wa idha absortahu absortani wa idha absortani absortahu ó ní ẹ̀ àwọn méjì ni wá ana man ahawa ẹni tí mò ń fẹ́ yẹn pọ́lọ́hùn wà man ahawa àná èmi tí mò ń fẹ́ yẹn náà ẹni tí mò ń fẹ́ ni mí ìyẹn pọ́lọ́hùn lè mí èmi náà ruhan akàjẹ́ méjì ni halalina jasadan àmọ́nú ara kan náà wáyídá abọ̀sọ̀rìtà ni tó bá ti rí mi abọ̀sọ̀rìtà owó ti rọ́lọ́hun náà nìyẹn tó bá ti rí òun ti rọ́lọ́hun náà nu tó náà ni wọ́n tó bá súnmọ́ dáadáa wọ́n ní kò sí omi àtọ̀ tí kò sí yàtọ̀ tẹ́ bá bí wọ́n pé kílẹ̀ mú lọ́wọ́ ìtàn bá lọ́pàá ni tó ni wọ́n ní ò tí ì ní ùsùlù ẹ wá sàlàyé ìtumọ̀ tó ń jẹ́ ùsùlù ní so nǹkan pè bẹ́ẹ̀ nìyẹn ní ń wadatul wujud ni sàwọn onísúfì tíra àwọn tí ń jẹ́ al-insan al-kamil al-jiyali òun ló ṣe ó ní àwọn gbà pé gbogbo nǹkan ara tí ń jẹ́ wadatul wujud òun ni pé ọlọ́run ọba òun gbogbo nǹkan yányán ọlọ́run ọba yìí ṣàlàyé ara rẹ̀ ike qul huwa Allahu ahad wọ́n ní ọ̀kan oṣù lèmi Allahu samad ní ní ẹgbẹ̀rún ọmọ orú kan lam yalid wa lam yulad olúwa ní mi ìbímọ ẹnìkan kan òbí mi ẹ̀wùn kan bọ́lọ̀ ṣe ń ròyìn ara rẹ̀ wọ́n ṣe ròyìn ara rẹ̀ wípé ọ̀kan ṣoṣo lòun tó àwọn ẹni yìí wọn ò gbà nǹkan mìíràn wọn ń ṣe àmọ́ òun ní sọ jáde káwọn tẹ́rọ̀bíyà tí tẹ́rọ̀bíyà so tẹ́rọ̀bíyà ta nẹ́bí sọ ọlọ́sọ náà láti ṣàlàyé ní ṣókí níjọ ní so ìwo ní jẹ́ tẹ́rọ̀bíyà tó wà kó bá tó rí bí ọkọ bá ń parọ́ mọ́ so kí ẹ wá so Ibn al-Arabi tòun náà tún ní tiẹ̀ tó tún sọ nípa ọ̀rọ̀ wadatul wujud ó ní al-aarifu lẹ́ńtà lè sọ pé ó mọ ọlọ́run Arabi lọ sọ bẹ́ẹ̀ o inú síra tó ń jẹ́ Fusus so Ibn Arabi 385

kò sí iná kò sálè jẹ́nà kò sí ọ kò sẹ́mi ọ̀kan náà ní gbogbo wa kẹ́ igbọ́ ni kí nǹkan máa dákọ ni àná máa ní àhàwà abẹ́nìkan ní máa wú bẹ́ẹ̀ wọ́n máa ní àhàwà àná ẹ ti mọ ohun tí náà nù rú hání halalina jẹ́zada ẹ ti yóò tún kọ fún ikú wa mẹ́lùkẹ́ lóbi wọlé khinziru illa ilahuna yóò ní àtẹlẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá ń rẹ lẹ́gbẹ̀ẹ́ báyọ̀ ọlọ́ni ìbára já tó ń jó ọ̀rọ̀ tó tí ò pamọ́ tí a mọ̀ ní wọ́n ń kúrọ́ mọ́ yín wọ́n ń kúrọ́ mọ́ yín tí o gbélé ìsáwà là ń fún yín ni tó ọ̀rọ̀ tó wà láwùjọ ọlọ́run ní ee ìwọ náà ni ìwọ náà ee ìwọ náà lèmi náà ee ojú rẹ̀ ní ojú ojú ọlọ́run ojú ojú ọlọ́run ntọ́ bá mú ló mú ntọ́ lọ bá mú ló mú ntọ́ lọ tó bá rí ọlọ́run lórí so gbogbo iná lẹ́ ń gbọ́ gbogbo iná lẹ́ máa ṣùgbọ́n àwọn nǹkan yẹn ti ń jẹ́ wọ́n tẹ́tẹ̀ lè dúdú ẹni pé mo ṣàlàyé pé ẹ̀mọ̀ mọ̀dó olè yẹ́wò mi kí ló mo sọ lẹ́yìn náà àmì ráì ẹni pé tọ́pìkì méjì òun ni mo fẹ́ gbé yẹ̀wò máa rọra dó lórí ọ̀rọ̀ ti tọ́rọ bí àbáwọn ẹjẹ́ wọn á fún wa ní ìmọ̀ràn àwọn ẹlòmíì tó ń ṣe kí ní ìwà láwọn mọ̀ pé bàbá ńlá ẹbọ làwọn ṣe pẹ̀lú ọlọ́run bàbá ńlá ẹbọ ẹbọ tó burú ju gbogbo ẹlẹ́bọ láyé náà ni wálé tó lè jù lè kọ́ gbà wípé ìkan náà ni gbogbo ayé pé kò sọ́lọ́run ìyẹn ọlọ́run náà ni èèyàn ìyẹn náà lọ́lọ́run wúwà húwà náà ni so ru eléyìí òun ni mo mú wọn wú gbogbo ìbàjẹ́ tó bá wù wọ́n ru eléyìí òun náà ni pé kẹni tí bá ń ṣe ru eléyìí wallahi yushriku ma Allah ẹ dákun bọ́ ti sin làwọn pè ọlọ́run pọ̀ lọ́dọ̀ tí wọ́n da àtàjẹ́dẹ́ sí ilé àwòfò ọlọ́run ọba wọn pọ̀ rẹpẹtẹ tòun náà ni pé ẹbọ yẹn ẹbọ tó ga ni ọ̀gá jù tó ló gun lọ náà ni sheikh islam tèmíyà ń sàlàyé tó tẹ́ ẹ bá ń sẹ́wọ̀n sheikh islam tèmíyà ẹ wọ́n sọ pé júfí wọ́n sọ pé júfí ẹ mọ sheikh islam ń sọ o kí ọmọ rìvíìlì ọ̀rọ̀ àwọn èèyàn ó yàtọ̀ sí ní tíyẹn faramọ́ o ike ah, àwọn kan sọ báyìí wọ́n ní sufi pín tọ̀nà báyìí wọ́n ní sufi tọ̀nà báyìí wọ́n fi torí tẹ́lẹ̀ ń bá ń ka tíra ò ní káwọn láti pinlẹ̀ kọ́ ọmọ tí ẹni tó kọ ń sọ so tó bá ti rí nǹkan tíra nìtọ̀ ẹ̀yìn náà ní sí ìlàmù sọ yóò kí kankan irọ́ o tó máa padà débi ọ̀rọ̀ ṣé islam tèmi ọ̀rọ̀ ṣe wò so òun náà ni pé àwọn tí wọ́n ń ṣerú àwọn nǹkan báyìí tẹ̀ ń tẹ́rí bíyà tẹ́lẹ̀ ń ṣe yìí pé kí wọ́n náà ti dé gburu bí fún ọ yìí hè lọ́lẹ̀ jìnnà òun ò ah, o so tí yẹn bá wá ń ṣẹbọ bínú ọlọ́run ọba tó tóbi náà lè yóò rí ọlọ́run ọba kó ṣàánú innahu man yushrik billah qad harrama Allahu alayhi al-janna wa ma'wahu jahannam ìlú àyàn tó bá ti ń ṣẹbọ ẹni yẹn wíwá ìbínú ọlọ́run láńlá ni o ní orí àlùjánnà ọlọ́run o so lè rí àforíjì ọlọ́run tó bẹ̀rẹ̀ fún sí orí yá mi tí wọn náà ti gba wúrọ̀ padà sí ìlànà tàwọn àwọn sàhábà ìlànà sàlàfíyà àwọn tí wọ́n ṣáwájú atánṣẹ́sìn ọlọ́run padà síbẹ̀ tó kọ́ mọ́tẹ̀lé lánàá nàbí sallallahu alaihi wasallam tó yí òun bá ọ̀rọ̀ ẹlẹ́kejì òun náà ni ọ̀rọ̀ tó ṣe pé ó ń fọ́nká ní àsìkò yìí ẹ̀rí ọ̀rọ̀ coronavirus so mùsùlùmí agbọ́dọ̀ mọ ohun tó ń jẹ́ stand tiwa ìta gbọ́dọ̀ dúró sí so pé bó la ti gbọdọ̀ rí lórí nǹkan yìí so kò láṣàkà anna haza tọ̀ọ̀hún ike tọ̀ọ̀hún ni wàbá òun náà tó wọ́n pè ní wàbá yẹn ìtìlá min Allah àdánwò ọlọ́wọ́n ọba ni náà ní kìíní yìí so àdánwò ọlọ́wọ́n ọba ni bọ́ tó ju oríṣiríṣi náà ni àdánwò ọlọ́wọ́n ọba máa ń gbé wá àwọn òye oríṣiríṣi ni fọ́tò sì máa ń yà fún yẹn látara àdánwò kọ́lá ń gbà míì tí ìdùnnú bá wá fọ́tò oríṣiríṣi òye oríṣiríṣi ló gbé wá fún mi èèyàn ìrìn nínú òye tí yẹn lè wò níbi ọ̀rọ̀ yìí òun ni pé kí wọ́n pé Allah subhanahu wa ta'ala lahu al-qudratul mutlaq tọ́lọ́run ló ní agbára yányán tí agbára la ya'tariha yẹni ajizun tó yẹ pé ìkágara ipá mi ọ̀ka kò sí nínú tọ́lọ́run ọba tí lágbájá àwọn ní agbára tó ju agbára lágbájá lọ kò sí nínú agbára tó ṣe pé àwọn ah, wá ṣetán ìparí òkèlè yìí kò sí fún agbára ọlọ́run gbogbo àwọn tó wá ń pariwo láyé táwọn náà mọ̀ sọ àtẹ̀mí àtiwọ́ wípé àwọn super power lágbàáyé àwọn alágbára àwọn tó ní missile bomb àwọn tó ní kinní kan àwọn tó ní oríṣiríṣi atomic bomb àwọn tó ní kinní kan missile àwọn tó ní gbogbo tó máa ń dá táwọn gbó tó máa ṣe fàárí ẹ̀rẹ̀ òye tó yẹ kí mùsùlùmí owó ń bẹ̀ nìyẹn tó yẹ kí mùsùlùmí owó pa àwọn tó ń ṣe fàárí náà wọ́n ní àwọn China ah, àwọn ní the best àwọn Europe àwọn kinní the best àwọn America àwọn ní kinní kan ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó sì dá nǹkan Allahu akbar nínú tó kéré jù láyé tó ṣe pé tọ́ba tó gbé microscope sórí gan ẹ̀ lè rí àti kẹ́ wá special one náà fi ń rí virus yìí coronavirus so ó mì pé tí ó kéré jù tí ó ní pé pọ́mi ènìyàn lè fojú rí gan lọ́wọ́n bá fi ń bá àwọn ọmọ ènìyàn jà àwọn táwọn sọ pé àwọn lágbára gangan ọ̀dọ̀ wọn lọ́wọ́n bá ti wá yọ jáde ló ti bẹ̀rẹ̀ so hádà la ṣàkànnà ìbìtìlà àdéhùn ọlọ́run ọba ni ọlọ́run ọba fi ìjẹ́ agbára rẹ̀ ó fi hàn wọ́n ni so tó ikú kálukú kálukú wá ó sọ̀rẹ́ndà ó sì ṣàfihàn pé ipá mi ọ̀ká o àríntà lè ṣe sílé yìí o so ẹni tí yẹn kọ́kọ́ máa ń wò lóye níbi àdéhùn ọlọ́run ọba níbi àdéhùn tó bá ṣẹlẹ̀ nù òye àkọ́kọ́ tẹ́mi kọ́kọ́ rí níbi ọ̀rọ̀ yẹn nìyẹn fẹ́lẹ̀ kejì òun náà ni pé kí mùsùlùmí kọ́rọ̀ lè mọ̀ pé kíní yìí o ó máa ń jẹ́ azabun ojú méjì ló máa ń ìbínú ọlọ́run a máa fà á ìyá ọlọ́run a máa fà á ẹ̀rí gbóríṣiríṣi náà yẹn ń ṣe láyé ẹbọ ṣiríṣi ọlọ́run ti sọ pé ẹnìkan ò máa ṣe ẹbọ kọkàn rẹ ọba lẹ̀ ẹ̀rí ẹ̀ ṣe ẹbọ kọlọ́run kọkàn yín ọba lẹ̀ inú suratul hajj lọ léwu ọ̀yà fifty five ọlọ́run ní màá ṣe nǹkan so èlò lè fi aṣọ́jú hajj mi nífẹ̀ẹ́ lọ bẹ̀ wa'ada Allahu alladhina amanu minkum ìgbà tó lọ́wọ́ wa sọ ó ní ìyá ìbòdú náà ní níta fi rí gbogbo nǹkan yẹn náà ní kẹsì ní kẹsì má ṣẹbọ pẹ̀lú mi gbogbo tí n kálukú bá mọ̀ sí máa ṣe ọlọ́run ọba ẹ̀rí ara ọ̀rẹ́ bọ̀ kẹ́rin lásán náà nìkan kí ọmọ ní ọlọ́run àtẹ̀dá rẹ̀ kò sí ní àwọn ẹ̀ṣẹ̀ burúkú ó máa ń fa àdánwò ọlọ́wọ́n ọba náà ni Aisha radiyallahu anha ó ní òun bí anabi sallallahu alayhi wa sallam ó ní sa'altu rasulallah ani ta'ud ní òbí nípa àrùn àjàkálẹ̀ kí àrùn tó kó mọ́ ń pààyàn rẹ́kẹ́tẹ́ lánàbí wa sallallahu alayhi wa sọ fún mi pé so àmọ́ ọlọ́run wa wàhánà lọ́wọ́ àjà ẹ̀lẹ́hu rahmatan lil mu'minin àmọ́ ìkẹ́ àánú ọlọ́run náà ni máa ń jẹ́ fún mùsùlùmí ẹ̀rí so ibi tí mo fẹ́ káwọn gbọ́ yé nu ẹn tó bá lọ lè tún àníyàn rẹ̀ ṣe tó tún àkídà àníyàn tí ń sọ ni pé àkídà ni ń sọ o tó tún ìgbàgbọ́ rẹ̀ ṣe tó pa ogbó tí ń jẹ́ bọ́tì tó dùtọ́ ọlọ́run ọba rẹ̀ tí wọn náà ní ó ń dè mọ́ wọn náà ní pàrọ́ mọ́ ò ní àsọkọ́lé ò ní òní gbogbo nǹkan tí nǹkan tẹ́ ń bù jẹ́ ò máa lọ lè ké pẹ̀lú mi tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba mọ́ ò gbẹ́mi lé ọlọ́wọ́n ọba rẹ ò fara tì ò ń sìn ò jìnà sí gbogbo tí ń jẹ́ aburú tó kódà kí nǹkan bá yẹn ibi tí wọ́n bá ti tí kìnìyàn bá ti ń ṣẹlẹ̀ tó bá dé sí wọn wàláì tí àwọn ènìyàn bá kú ànábì sallallahu alaihi ní pé irú àwọn ẹni yẹn ẹni muhtasiban kẹ́ni ah, ọlọ́run ọ̀bí sanmi lẹ́sàn-án nítorí ìníwà abúkọ̀kẹ́ tí ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ya'lamu annahu la yusibu illa ma kutiba illa ma kataba Allahu lahu tó wà pé kìíní tó mú un yìí bọ́lọ̀ ṣe kọ́ náà nìyẹn anábì ní irú ẹnìyẹn tó bá kú illa kana shahid illa kana lahu mithlu ajri shahid ẹnìyẹn ò ní ládàá bí ẹni tó kúkú shahid ni tùmí pé ẹni tó bá ń jẹ́ kèfèrí tó ń jẹ́ olùtakò òfin ọlọ́run tí irú àìsàn yìí bá dé bá ìyà lórí ìyà ni àmì tó bá jẹ́ pé ẹni tó nígbàgbọ́ tọ́lọ́run wà lórí tàwọn ṣéèdì tó sì ń sin lọ́wọ́ bá rẹ̀ tí irú ìyà yẹn bá dé bá tírú ìbínú ọlọ́run yẹn bá dé so tí ń jẹ́ ìṣàwọ̀bá tọ̀ ẹ̀hún tí kò sí ìrẹ̀kẹ́ tó ṣẹlẹ̀ sí rẹ̀ nìyẹn so yóò tún lè bá ìkẹ́ ọlọ́run ọba lẹ́lẹ́kẹ̀ẹ́ àmà ni so òun náà ní pé mùsùlùmí agbọ́dọ̀ mọ ìyẹn bẹ́ẹ̀ tó bá kan lára nǹkan tí a tún gbọ́dọ̀ mọ̀ òun náà ní pé kéèyàn má bẹ̀rù àìsàn yẹn má bẹ̀rù rẹ̀ má bẹ̀rù rẹ̀ wala takshawni la takshawni má bẹ̀rù kankan wala takshawni wakshawni wala takhafuhu wa akhfuni ẹ̀yìn ọlọ́run nìkan ṣe ni kéèyàn bẹ̀rù tó ìbẹ̀rù sójú òun ló máa mú ẹlòmínà lè máa lọlé tún lọlé tẹ̀rù nǹkan míì tí ò lẹ́tọ̀ọ́ tó kọ́mọ lọlé nǹkan míì tí ò lẹ́tọ̀ọ́ tó ara nǹkan tí a gbọ́dọ̀ mọ lélẹ̀ torí pé gbọ́dọ̀ dá ọ lójú ara tó gbọ́dọ̀ dá ọ ni pé kíní yìí kò lè transmit kò lè communicate àfi illa an yasha àfi tó bá wu ọlọ́run ọba nìkan ìtọ́lọ́mbà fẹ́ kó dé ní ó dé ìtọ́lọ́mbà ní kò ní dé kò ní dé bẹ́ẹ̀ ìtọ́lọ́mbà fẹ́ kó dé náà ní èsì ìtọ́lọ́mbà ní kò ní dé kò ní dé bẹ́ẹ̀ wàláhì ìpínlẹ̀ ńláńlá lélẹ́yìí tó gbọdọ̀ jòkó kó jòkó yányá ní ẹ̀mí ẹni tó bá ń jẹ́ mùsùlùmí tó wọ́n fẹ́ ka hadith kan nínú Sahih al-Bukhari hadith yẹn òun náà ni mo fẹ́ kó jẹ́ bí ọ̀rọ̀ ńláńlá lórí àwọn kan tí ó hurairah radiyallahu anhu àdìsí five thousand seven hundred and seven anabi sallallahu alaihi wasallam ní la ajwa anabi ní kò sí ẹnìkankan tó lè kó àìsàn ràn hmm. wala ẹyẹ wala ẹyẹ kan tó ibi tí mo fẹ́ lónìí kan àlàyé òní wá lórí ẹ̀ dáadáa pé kí n rí ẹyẹ kẹ́kọ́ fún kí wọn ní ni nìtúmọ̀ ẹyẹ tó fò yìí wà lá sọ́fàrọ̀ àbí kí wọn ní oṣù yìí oṣù yìí kò kí ń ṣóore ń bẹ̀ tó ní ìnímọ̀ ṣe nǹkan dáadáa ń bẹ̀ ṣùgbọ́n àwọn kan bẹ tó ń dáwọn oníṣẹ́yàwó ní sọ́fàrọ̀ ànábì ní irọ́ ní gbogbo ẹ̀yàn tọ̀ níbi àdéhùn gẹ́gẹ́ bí wàá ṣe sá fún kìnìún ẹ̀rí bí o ti sá fún lion bẹ́ẹ̀ ni kí o ti sá fún ẹni tí àìsàn tó máa ń tó wà communicate tó kàwọn communicable disease kí yóò jìnà sí ẹni tó bá mú ẹwù àdìsá nẹ́bí sọ̀lọ́ ọ̀sẹ́lẹ̀mù la kàálẹ̀ yìí kìí ṣe àdìsá ẹ̀jẹ̀ gbílẹ̀ ẹ̀rọ nìsín anábì náà ló ó mi pé ọ̀rọ̀ méjì anábì ní àìsàn ó kí ràn yàn anábì tó ní jìnà sẹ́ni tí àìsàn bá mú tó àwọn afáwa ní wọlé jẹ́mu àwòlà ká lo ọ̀rọ̀ yẹn méjèèjì ó ṣe é lò papọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ lẹ́mìí ipe bí irú àìsàn corona corona virus bó ìṣẹ̀lẹ̀ yìí kí wọ́n wá bẹ̀rù pé hey nìkan onídìí ẹlòmíì ti kó bára rẹ̀ báyìí nǹkan kan ò sí ìṣẹ̀lẹ̀ nǹkan kan ò tí ì dé ó ti kó bára rẹ̀ irú àwọn yẹn àṣejù àṣe ìtónú kò nídìí so wọ́n nígbàgbọ́ wípé káàkiri yìí ló bọ̀dọ̀ káàkiri ni ó gbà pé ọlọ́run ọba òun ló ní ní kó ràn jẹ́ lẹ́yìn náà ó gbọ́dọ̀ fún wa sọ pé wọ́n mọ̀ ṣàfọwọ́fà ẹni tí àwọn tí wọ́n jẹ́ àwọn elétò ìlera àwọn medical personnel tó bá sọ fún wa lírí àlámọ̀rí yìí kíyàn tẹ̀lé kíyàn tẹ̀lé torí fírrọ̀ minel majizum kàmáàtẹ̀ fírrọ̀ minel asad bákan náà nabi sallallahu alaihi wasallam ó tó sọ ọjọ́ kan ọrẹ ẹ̀rẹ̀dẹ̀rẹ̀ àkúmí kan sọ ànábi wa ní tẹ́káì ẹgbẹ́dẹ̀ àpapọ̀ mọ́ ìtara rẹ̀ yá torí pé kí ni tẹ́ láti dápọ̀ mọ́ o lè ran àwọn yòókù náà o lè ran o lè kó àìsàn ara wọn tó túmọ̀ rẹ̀ náà ní kékeré kí ọlọ́mọ fọwọ́ fa àìsàn kí ọmọ lọ fọwọ́ fa àárẹ̀ náà lànà bìbí ni pé ìdásẹ̀ mẹ́rin tó ń bitọ̀ irú ní ibi ọ̀rọ̀dẹ́yìn tẹ́ bá gbọ́ pé wàhálà àrùn àjàkálẹ̀ ń ṣẹlẹ̀ láyè kan ẹ gbọ́dọ̀ wọnú ìlú yẹn Islam pé ẹ gbọ́dọ̀ jáde kú òun bẹ́ẹ̀ tó wáyé pé ẹ̀kọ́ islam yẹn ń jọ tí kìíní ẹ̀kọ́ ṣẹlẹ̀ náà ló ń kálukú ń lò ní ibi tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ tí wọn ò jẹ́ kẹ́ni bọ́dì ọwọ́ bẹ̀ tí wọn ò jẹ́ ká ẹni tó bá wà ń bẹ̀ wọn ò jẹ́ kẹ́ni bọ́dì jáde kú òun bẹ́ẹ̀ kìíní ẹ̀ ò ní rí bó ṣe rí yìí àmọ́ kọ́dàrọ̀ lọ́ wọ́n máa ṣá fáìl ọlọ́run bá ti kádàrá ibi ṣe rí náà nìyẹn ohun tó kú náà ní kíkà wọn náà ká wá gbogbo àwọn prevention tó bá ń sọ fún wa kíkà fi prevent ara tó bá ní ká má ṣe kinní kan ká má ṣe é tí olùmí lè mọ̀ wò pé ẹ́n tí wọ́n ní ẹmọ́ tí wọ́n máa kírun jẹ̀mọ́ tí òní ẹmọ́ kírun jẹ̀mọ́ wọ́n ní ẹmọ́ wọ́n ní káwọn tí wọ́n bá ti pọ̀ ní mọ́ṣáláṣí kan máa lọ ẹ̀rí tí ẹ̀rí gbogbo tá à ń sọ yìí ọlọ́mọdé ká rí àdánwò ńlá yìí mọ́ ọlọ́mọdé kó ṣẹlẹ̀ kọ́ wọnú ìlú wa kọ́ lágbára o ibi tó ti ṣẹlẹ̀ tó bá lágbára ẹnì kò ní sọ fẹ́ẹ́nì kẹfẹ́ mọ́ kírọ́ o ọ̀rọ̀ tí ìjọba Saudi sọ ọ̀rọ̀ tó da àwọn àfáà tó mú òye tí wọ́n mẹ́sìn ọlọ́run tó yé wọn ọlọ́run kó ṣàlékún ìtọ́sọ́nà fún wa tó bá àná ṣe gbọdọ̀ orí lélẹ́ yìí o tó kọ́lọ̀ kọ́mọ́ ṣàtàánú wa bákan náà láti wọ́n máa ṣàdúrà ẹlòmíì ló ní ẹyin ìgbà tó mọ̀ ní àmọ́ ṣàdúrà ní kẹ̀kẹ́ nǹkan ṣàdúrà bídíà lẹ́ẹ̀mọ́ ṣe àdúrà tí anabi sọ̀rọ̀ sọ́lá mọ̀ òun rán yín lẹ́ẹ̀mọ́ ṣe anabi sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ sọ́lá ó oníkẹ́ wọn sàdúrà anáwìn allahumma inni a'udhu bika min al-baras wal-junun wal-juzani wa min sayyi'il asqam onídìí ẹmọ ní sí láfi kí ní jùlọ anábì sí láfi mọ́kànlá ẹ àbí ẹyin lọ́bà náà lọ́bì náà jì ní wàhálì mọ́ yàmọ̀ lùnà níjọ́ anábì ìran irú yìí a sì fìlànà anábì sallallahu alaihi wasallam kalẹ̀ ẹ rí àti anábì là ń kalẹ̀ tẹ̀kẹ̀ yìí o ikẹ̀ mọ́ wọ̀ nílùú tí wọ́n bá ti àìsàn àjàkálẹ̀ bá wà mẹ́ ẹ mọ́ wọbẹ̀ ẹ mọ́ jáde tó bá pé bá ti wà nílùú àmọ́ láti lo prevention táwọn ẹ bá gbé kalẹ̀ yóò wá lè fún wa tó ń tó yẹ ká máa ṣe nìyẹn tó bóyá tó lọ́n bá ní kí n rí bóyá kọ́ọ̀lù kan àbí méjì tó bá ní ká rí ìbéèrè ní kó kó sàn lọ. nam aleykum salaam nam ẹ káwọ. tọ̀hún ni o tọ̀hún ni tó bá ti ń pa òun yẹn má sí tọ̀hún ni tọ̀hún ni àjàkálẹ̀ ni nam. Wa alaikum salam. Alhamdulillah. Naam. نعم hmm. pé Wọ́n ní kí a má kí jàmá. Wọ́n ní ká dúró nínú ilé wa ká kí jàmá ni. Ṣé ti ẹ dúró nínú ilé wa ká kí jàmá ni kọ́dà ibùn tẹ́ bá ti ń sọ̀rọ̀ lé iṣẹ́ ẹ̀mọ́ kó ṣẹlẹ̀ rí ní ayé hajjájú hajjájú ti ogun mọ́ṣáláṣí ẹnìkan kan lè jáde ó tún ṣẹlẹ̀ rí náà ní ẹkẹrẹ lewonu tí yàrá alámìnú bàlá tó yẹ pé wọ́n close case ní iraki ní andalusi wọ́n ti ogun mọ́ṣáláṣí kìí ṣe ń tọ́wọ́ kọ́sẹ̀ lélẹ́yìí ṣe rí ọ̀rọ̀ wa kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn yìí ṣe taratara àwọn sheik wọn kì í àfà <laughs> wọn rí nǹkan so nkẹ́ tàbárí látọ́tà ní màálù kí máti láti lálẹ́ kí wọ́n fi sẹ́lọ̀ ń yíò tí wọ́n lọ́kọ́ mọ́ṣẹ́ àtàlọ́ fún wọn so ẹni tó wá fẹ́ pè mí sórí nọ́mbà ẹlẹ́sìn mi zero eight one zero thirty three fifty one four nine zero eight one zero thirty three fifty one four nine àpọ̀tà ló ń dágbére subhanaka Allahu wa bihamdika ashhadu an la alaikum wa rahmatullahi